ọlọ́run gbangba-gbangba ọlọ́run kàbìtì-kàbìtì ọlọ́run jọ̀ràn-jọ̀ràn ọlọ́run fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ olúwa mi mo kí yín mo tún kí yín nítorí pé olúwa ṣeun nítorí pé àánú rẹ̀ ó dúró láéláé ó yẹ kí a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé ọlọ́run tó fún wa ní àǹfààní láti lọ láti ọ̀sẹ̀ tó kọjá àti láti tó padà sí ilé alàyè ní ọjọ́ tèní kí ló yẹ kí a ṣe ó yẹ kí a dúpẹ́ ni wọ́n ní tí ẹrú bá mọ onúrò kí ló yẹ kí ó ṣe ó yẹ kí a dúpẹ́ ni pàápàá jùlọ bí ọdún ṣe ń lọ sópin ọlọ́run ò jẹ́ kán dìwà mẹ́rù lọ́lẹ̀ ògo ni fún orúkọ ọlọ́run àwọn olórin kan ló tiẹ̀ ń kọ́ wọn ní ọdún ń lọ sópin o bàbá rere jọ̀wọ́ máa ṣọ́ wa o tọmọtọmọ ohun tí ó pa wá lẹ́kùn o nínú ọdún máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere èyí ni mo fi kí ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò yín ètò Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bí ẹ ṣe bàbá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi olólùfẹ́ yín ọmọ yín olúwa tóyìn òkì kí ni kí ẹ máa retí o ìdárayá ni nítorí pé ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ wá bá wa kan fìdílé nítorí pé mo ṣèlérí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ bá wà pé ẹ akọ́tún ètò ètò àrà ọ̀tọ̀ òun la máa mú wá fún yín léni ṣe mọ̀ pé ọ̀tun ọ̀tun òun lọ́jọ́ ń yọ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò wa ètò yín Miliki Express orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ọmọ wọn nílẹ̀ òkun ọmọ wọn lókòrò ọmọ wọn lógidì ọmọ bàbá ìṣolójó líkalíka ọmọ amẹ́pọ̀ yọrùnù ọmọ òrẹ́rùnrẹ̀rùn amẹ́pọ̀ yọrùnù ọmọ kálẹ́dùrọ̀ bẹ́ṣu ọmọ alálẹ́lì sọkọ̀ wọlé bí sẹ̀pẹ́ igi ọmọ alùbọ́mi méjì ọ̀kàn jẹ́ ọmọlú ọ̀kàn jẹ́ ìhàgì bẹ́ẹ̀ ni o lẹ́yìn tí a kí bàbá wa ọlọ́run wa tán mo tún kíra àmì nítorí pé wọ́n wọ́n ní tí egun ẹni bá jóore wọ́n ní ara aya àtọkùn nígbà tí mo ti wá kíra mi báyìí ẹ wò ara ti yá gágá bẹ́ẹ̀ ni o ara mi ti yá gágá mo ti ṣetán láti ṣe kíni o láti dá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lárayá ní orí ètò Miliki Express nítọjọ́ tòní yìí tí ẹ bá ti rí mi gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe àti fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ní ìgbà kí tiẹ̀ ni ètò yìí dálé lórí gan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn gbajúmọ̀ nìkan kọ́ àwọn ògo tuntun náà ń kọ́ tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà a máa mú àwọn ìròyìn nípa ìgbésí ayé wọn náà wá àti wípé àwọn sinimá wo gan ló ṣẹ̀ṣẹ̀ jáde bẹ́ẹ̀ ni ṣàmọ̀ pé bí ọdún ṣe ń lọ sópin gbogbo ẹ̀yin dáàdì wa mọ́mì wa tó yẹ pé Ah, ẹ fẹ́ lọ wo sinimá kan ní sinimá tàbí ẹ tiẹ̀ fẹ́ ra fíìmù kan tí ẹ fẹ́ wò nílé àwọn sinimá àgbéléwò tẹ́ bá ti lọ sọ́jà á sọ pé ah àtọ́kùn Olúwatóyòkí wọ́n máa tiẹ̀ ti mẹ́nu bà sinimá yìí bẹ́ẹ̀ ni o abala yẹn náà wà abala àgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ òṣèré kan ní ọjọ́ tòní òun náà wà ń bẹ̀ ẹ wo ẹ bá wa wá nǹkan fìdí nítorí pé ètò tèní ó mà gàǹgàjìà ni àti wípé abala àwọn ìròyìn tó ń gbóná fẹ́lífẹ́lí ní ẹ̀ka tíátà ẹ ṣe mọ̀ bí mo ṣe máa ń ṣe iṣẹ́ mi ni ẹ tí n bá ti lọ fetí filẹ̀ ẹ máa lọ gbéborùn lọ́tún lọ́sì máa lọ wá àwọn ìròyìn tó ki tó ki bóbó nínú ẹ̀ka tíátà máa mú wọn wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tó ń kàn sí wa adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tó ń kí wa pé a fẹ́ràn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe adúpẹ́ ò dáadáa ti yín náà kò ní bàjẹ́ ní àṣẹ ti ọlọ́run ti elédùmarè gbogbo ẹ̀yin tó ń tẹ̀lé wa náà ní orí ẹ̀rọ ayélujára adúpẹ́ lọ́wọ́ yín ẹ tún máa kàn sí wa sí ní orí ẹ̀rọ ayélujára kì í dẹ̀ ṣe yẹn nìkọ́kọ́ ẹ bá sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín pé atọ́kùn olùwàtóyìn wọ́n wà lórí ẹ̀rọ ayélujára kí ẹ máa kàn sí mi níbẹ̀ níbẹ̀ láti lè ní àǹfààní láti máa sọ̀rọ̀ pọ̀ láti máa sọ̀rọ̀ a máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síra wa ní orí ètò Miliki Express la wà kí ètò kan tó máa tẹ̀síwájú ẹ̀yin olólùfẹ́ wa ẹ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbé bọ́dì wa náà ẹ níbikíbi tí ẹ bá wà níbi tí ẹ ti ń ṣiṣẹ́ ẹ wò ẹ̀yin ẹ má wọrí ẹ má sọ pé ìdí iṣẹ́ mo wà bẹ́ẹ̀ ni kò séwọ̀ ń bẹ̀ tẹ bá ń ṣiṣẹ́ lápá kan kẹ máa ṣe fàájì lápá kan ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin ọmọ wa Adékúnlé Gold ire ire yóò máa bá gbogbo wa à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó ń ṣe kíni ètò tó ń miliki eyin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin tí ẹ bá tiẹ̀ mọ̀ ṣe ń miliki áá ṣe mọ̀ pé ọdún ti ń lọ sópin ó dẹ̀ di dandan kí ẹ máa dára ẹ máa dára yín nù ẹ máa dára yín dùn ẹ máa dára yín dùn ẹ tẹ́ bá tiẹ̀ wò pé a ah, ah, oníbòde ṣe rí oníbí nǹkan ṣe ṣe ẹ wò ó ẹ máa dára yín dùn ìdí ẹ̀ la fi gbé ètò Express sílẹ̀ nítọ́jọ́ ọ̀tún yìí ní wákàtí bóyá ẹ jẹ́ ìyàwó ilé ni o bóyá ẹ wà níbi iṣẹ́ yìí ẹ wọ ẹyin ẹ máa wọ rì tẹ́bákàn ti ní fóònù yín lọ́wọ́ kò di dandan pé ẹ wà níwájú amóhùnmáwòrán yín tẹ́bá ti ní fóònù yín lọ́wọ́ tẹ́tí bá wa gbé app yín sí tẹ́tí download ẹ̀ tágo kan bá ti lù ẹ̀yin ẹ sáré báyìí kẹ́ lọ tẹ Orísun jáde ẹ máa máa wo ètò Miliki Express lọ nìyẹn nítorí pé ìdárayá yín òun ló jẹ èmi olúwa tóyìn òkì lógún mo lérò pé ẹ ti jẹgbádùn àwọn ìròyìn tí mo yàn wá fún yín ní ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n kí ètò kí o tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ ẹ bóyá ẹ ti jókòó látàárọ̀ ẹ wà níbi iṣẹ́ ni ẹ kàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ ẹ má lẹ́sẹ̀ mọ́lẹ̀ wò ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ẹ̀yin olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti bá wa gbé bọ́ọ̀dì yìí díẹ̀ ṣe mọ̀ ẹ ti ẹ ti fẹsẹ̀ rájò <laughs> níbikíbi tí ẹ bá wà yálà nílé lóko lọ́nà ká lọ gbẹ́sẹ̀ wá ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí Plateau Miliki Express la wà ẹ ní gbogbo ọjọ́ ajé tẹ́ bá ti rí èmi ọmọ yín olúwa tóyìn òkí ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pọ̀ yọrùnù kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ bá wa wá nǹkan fìdílé ètò títọ́lẹ̀ ó sì kú díẹ̀ kó tó máa kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n kí ètò kó tó máa tẹ̀síwájú ṣe mọ̀ pé hmm, a ti ń rojọ́ látàárọ̀ ẹ ti jókòó ẹ ti ń wo sinimá kí ló yẹ ká tún ṣe ṣe mọ̀ pé ṣe mí ni ẹ ta bá ti sọ̀rọ̀ díẹ̀ á tún ṣe kí ni o á tún lọ gbé bọ́ọ̀dì wa á tún lọ gbẹ́sẹ̀ wa ńlẹ̀ wọ́n ní gbẹ́sẹ̀ mọ́lẹ̀ má lẹ̀ mọ́lẹ̀ ẹ má jẹ́ kẹ́sẹ̀ yín máa lẹ̀ mọ́lẹ̀ jù tẹ́sẹ̀ bá ti lẹ̀ mọ́lẹ̀ jù ó tún lè fa kí àwọn nǹkan kókó máa kó sínú ẹsẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajo sí orin ọmọ wa olólùfẹ́ wa níní ọlá níbi tí ó ti feature SARS níbẹ̀ orin kan tó ń pè ní designer à ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti gbé bọ́ọ̀dì yín ẹ ti bá wa fẹsẹ̀ rájò sí orin níní ọlá tó pé ní designer lọ́wọ́lọ́wọ́ báyìí abala àgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ olóṣèré kan olókù báyìí up close and personal ta ni mo tiẹ̀ fẹ́ ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé wọn lẹ́nìí ẹ wo mi ò ní já yín sí ẹ bá wa wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn abala up close and personal à ń bọ̀. ẹ káàbọ̀ sí abala up close and personal. gbajúmọ̀ òṣèré tí mo mú wá fún yín lénìí ni màmá wa Ìdòwú Phillips tí gbogbo àwọn olólùfẹ́ wọn ń pè ní ìyá Rainbow. a bí Ìdòwú Phillips ní sixteenth October nineteen forty two ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. ìnagijẹ wọn ìyá Rainbow jáde látàrí orúkọ ẹgbẹ́ tíátà tí Sir Hubert Ogunde dá sílẹ̀ Rainbow ni Òṣùmàrè ní èdè Yorùbá adẹ̀gbọ́ wípé ẹgbẹ́ tíátà náà ó ń jẹ́ Òṣùmàrè Theatre Group látàrí ibẹ̀ ni màmá wa ìyá Rainbow ti ní ìnagijẹ tí wọ́n ń pè wọ́n títí di ọjọ́ òní wọ́n jẹ́ nurse ní ọ̀pọ̀lọpọ̀ general hospital ní orílẹ̀-èdè nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n dẹ̀ máa ń kópa nínú eré orí ìtàgé nígbà kọ̀ọ̀kan lẹ́yìn tí ọkọ wọn augustine àyànfẹ́mi phillips dolóògbé nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní pẹrẹu ọkọ wọn jẹ́ olùkọ́ àgbà ní university of lagos tí wọ́n dẹ̀ jẹ́ alábàáṣiṣẹ́ tímọ́tímọ́ pẹ̀lú olóògbé Hubert Ògúndé wọ́n ti kó ipa nínú ọ̀pọ̀lọpọ̀ eré bíi àpáàdì ẹ̀rù àjẹ́ni ìyá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mama Rainbow pé ọmọ ọdún mẹ́tàdínlọ́gọ́rin ní sixteenth of October two thousand and nineteen. Gbajúmọ̀ òṣèré Ìdòwú Phillips ìyá Rainbow ní up close and personal tí mo mú wá fún yín lénìí. ètò Miliki Express ó máa ra yá gágá ètò Miliki Express tó máa rà yá gágá bẹ́ẹ̀ ni o ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà ní orí ètò Miliki Express láṣìwà bẹ́ẹ̀ ni o ìdárayá yín olóṣè kìíní òun ló jẹ èmi olólùfẹ́ yín Olúwatóyìn Òkìlógún wọn lérò pé ẹ ti jẹ̀gbádùn abala àgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ olóṣèré kan ẹ wo ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájó náà tí orin Ṣèyí ṣe kó máa rò é eh, kó máa rò é é kó máa rò. à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express mo lérò pé ẹ ti jẹ̀gbádùn orin Ṣèyí Ṣèyí kó máa rò bẹ́ẹ̀ ni o kó máa rò lọ ayọ̀ ńkọ́ kó máa rò lọ àlàáfíà kó máa rò lọ bí ọdún ṣe ń parí ìdùnnú ayọ̀ àti ìbùkún Ọlọ́run ìgbéga Ọlọ́run kó máa ṣe kí ni o kó máa rò sínú ayé gbogbo wa ẹ̀yin mọ́mí wa tẹ wà léṣẹ́ rí tí dáàdì bá ti dé lálẹ́ kẹ́kọ̀ọ́ máa rò fún ọ ní kẹ́ máa sọ pé ẹ ayọ̀ ń rò lò kí wọ́n bá sọ pé kí ló dé gọ̀gọ̀ ẹ ní pé ní orí ètò Miliki Express pẹ̀lú olúwa tó yóò kílẹ̀ tì wò níbi tó sọ pé kẹ́ máa rò kí ṣe àwọn mọ́mí wa nìkan kọ́ ẹ̀yin dáàdì náà ń kọ́ tẹ bá dé láti ibi iṣẹ́ ẹ má fojú ro ṣe mọ̀ pé ọdún ń lọ sópin kẹ́yìn náà dé báyìí kẹ́ gbágbádá yín kẹ́ sọ pé ah ire owó ti róòlù bọ̀ ire mọ́tò ire àlàáfíà ire ìgbéga ire ilé tuntun gbogbo rẹ̀ ló ti róòlù bọ̀ bí mo ṣe ń ṣàmì nínú ilé agodo ẹ mo ṣàmì fún ẹ̀yin olólùfẹ́ wa náà kí ire owó ire àlàáfíà kí o máa roll fún yín o bí ọdún ṣe ń kásẹ̀ ńlẹ̀ àmì o àní bọ́dún lọ ò ní agbára ti ọlọ́run eléòrà bí àmì àṣẹ gbogbo ẹyẹ olólùfẹ́ wa ibíbà ètò láfi àdàgbà ètò rọ̀ sílé ní bíbà ẹni ọlọ́run ràn wá lọ́wọ́ dé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tó bá ti jẹ̀gbádùn ètò yìí tá bá fẹ́ máa tẹ̀lé gbogbo àwọn ètò wa ní orí ẹ̀rọ ayélujára ìyẹn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun tẹlifíṣàn ẹ lè máa tẹ̀lé wa ní orí Instagram ní orí Facebook ní orí Twitter ẹ̀ eh, àti orí website wa gbogbo àwọn address yẹn lè máa rí ní orí ẹ̀ eh, amóhùnmáwòrán yín ní orí Instagram àti Orísun TV ní orí Facebook àti Orísun TV ní orí Twitter Instagram ẹ̀ eh, lórí Twitter Orísun TV ní orí website wa náà ń kọ́ ẹ máa rí wa lórí www.orisun.tv fún gbogbo ẹyin tó bá fẹ́ tẹ̀lé mi olólùfẹ́ yín Olúwatóyìn Òkínà ní orí ẹ̀rọ ayélujára tí ẹ bá ti lọ sórí Facebook ẹ máa rí official Tóyìn Òkì tí ẹ bá ti wọlé màá gbà yín wọlé ní orí Instagram náà ń kọ́ ìyálájẹ tíátà ń lẹ máa tẹ̀ ọ́ tẹ́ bá ti tẹ ìyálájẹ tíátà bẹ́ẹ̀ ni èmi nìkan ni ìyálájẹ tíátà ní orí ẹ̀rọ ayélujára Instagram tẹ́ tẹ̀lé mi èmi náà dẹ̀ tẹ̀lé yín padà ibẹ̀ bẹ́ẹ̀ lẹ́tí máa ní àǹfààní láti máa rí àwọn pictures lóríṣiríṣi àti àwọn fọ́nrán kéékèèké tí mo máa ń jù látàrí iṣẹ́ tà ń ṣe níbí báyìí náà nẹ ẹ má jẹ́ kí n gbàgbé láti máa sọ ṣẹ̀wọ̀n pé àṣà mi ni ó ti dìṣe mi ìpolówó ọjà ó ní àgùnmu òwò bẹ́ẹ̀ ni ò fún gbẹ̀yìn tó bá fẹ́ràn ètò yìí tẹ́ bá dẹ̀ fẹ́ kí ẹ máa rí ètò yìí sí lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ bá wá ṣèpolówó ọjà kílẹ̀ ń ta ẹ̀bùn ọlọ́run fún yín kí lẹ́ ń ṣe gan ayẹyẹ wo lẹ́ ń ṣe gan ẹ kàn sí wa pé a ó yà ẹ Miliki Express ẹ máa bọ̀ ẹ wá bá wa ẹ wá bá wa gbé e lárugẹ ẹ kàn sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà ní orí amóhùnmáwòrán yín má máa retí ìpè yín o ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ẹ orúkọ tèmi ò yí padà Olúwatóyìn Òkí ọmọ wọn nílẹ̀ òkun ọmọ rẹ́rùnrẹ́rùn àbípo yọrùnù òun ló ń dágbére fún yín wípé ó dààbọ̀ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ má gbàgbé láti máa ṣe kí ni iṣẹ́ mọ̀ pé mo máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ má gbàgbé láti máa mílíkì nítorí pé ẹ ẹ má gbé gbogbo wàhálà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín nídìílé yín níbi iṣẹ́ yín kò síbi tí a wà tíyàn ní ní àwọn àdojúkọ kéékèèké ṣùgbọ́n ìwà tí a bá fi ka òun náà ló máa fi jẹ́ kí hmm, kí ìsáà yẹn ọlọ́run á bá wa mú un lọ ní sáà dáadáa ó máa bá wa mú un lọ lẹ́rọ̀ lẹ́rọ̀ lẹ́rọ̀ nẹ ẹ kò ṣeé lọ lẹ́rọ̀ tẹ́ ẹ bá Miliki ẹ̀yin máa gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sápá kan ẹ máa ṣe kíni o ẹ máa máa Miliki ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò ká fi máa ṣe ó dàbọ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa orin KJ Emergency ó dàbọ̀. tọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà orúkọ tèmi ò yí padà bẹ́ẹ̀ ni o Olúwatóyìn Òkí lórúkọ tèmi ọmọ wọn nílẹ̀ òkun ọmọ rẹ́rùnrẹ́rùn àmì epo yọrùnù epo lèmi fi ń yọrùnù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí a tó máa lọ mi ò ní dágbére live ju orin kan sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ lọ fi ṣe kí ni o kí ẹ lọ fi gbẹ́sẹ̀ yín lẹ̀ má jòkó sójú kan ẹ gbẹ́sẹ̀ ńlẹ̀ kẹ́ ṣéèkì bọ́dì yín ẹ kẹ́ dáńsíà ẹ orin keje emergency ó ní mo fi máa ṣe ó dàbọ̀ nítọjọ́ tòní ó dàbọ̀.